ìgbà tọ́lọ́run dìde tọ́lọ́run bá ti mi o kò máa mọ̀ wípé nígbà kan rí afọ́jú lòun mo súre fún ẹnìkan lónìí ipò tí ò tẹ́yìn lọ́rùn tí ayé pò yín mọ́. lórí mi ẹni olúwa dìde lórí ìtẹ́ nítorí àánú ayé mi olúwa dìde lórí ìtẹ́ nítorí àánú ìdílé mi olúwa dìde lórí ìtẹ́ nítorí àánú ìpè ìwọlé rí kan ẹ pé jésù ẹ sọ ní ẹlú ọbẹ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ha olúwa dìde dìde dìde dìde dìde dìde olúwa dìde dìde dìde ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́. dìde dìde dìde dìde ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ olúwa dìde lórí ti àánú rẹ dídí àánú fún mi dídí àánú fún mi dídí àánú fún mi jésù olúwa wa ẹ pé jésù mọ́ mi lábẹ́ ipá tí mo ti ń sọ̀rọ̀ lábẹ́ ipá tí mo ti ń sọ̀rọ̀ tó ń gbọ́ ohùn mi olúwa dìdí àánú fún mi láàárọ̀ lábẹ́ ipá tí mo ti ń sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n gbọ́ ohùn mi olúwa dìde fún mi láàárọ̀ yìí lábẹ́ ipá tí ọkọ mi ti ń sọ̀rọ̀ tí wọn ò gbóhùn wá ẹni olúwa dìde fún wa láàárọ̀ yìí ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá kozondoriba. Elemo kozondoriba. Elemo kozondoriba. Elemo kozondoriba. Elemo kozondoriba. Elebro kozondoriba. Ekedemo kozondoriba. Ekeli amagazoto. Mo fẹ́ kó pe orúkọ Jésù. Níbi tó dé yẹn, mọ́mí àti dádì àní kó pe Jésù. Lè mọ́ Súndé ní Màkàsà, olúwa wọ̀ mí ní agbára ẹ̀mí tó. Tó o bá lẹ́mìí mímọ́. wà jábọ̀ tó wà jábọ̀ tó wà jábọ̀ mo fẹ́ kó pe if you want to be successful don't run after success seek